adáwọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ tí ilé ọ̀pọ̀ aláṣẹ pàdé láyé ilé yẹn ọ̀rọ̀ náà ló tó mú. Bẹ́ẹ̀ni wọn bá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún Muhammad sọ̀rọ̀ wọ́n adúgbò tẹ́lá. Ṣé wọn bá ọ̀rọ̀ abáyé fún ọba gbogbo ọ̀rọ̀ tí a dá tẹ̀lé ìlànà ẹ̀? Àbẹ̀rẹ̀ wọn bá ní lọ́lá gbogbo àwọn òbí tuntun wa. านวลก็ลงทุนโตตัวรวมพัฒนาตัวเราไปจนละดูบางตัวนั้นเราคงจะบอกมันยังไม่รู้ดีทุกวันพัฒนาก็ลงทุนโตตัวานวลก็มันที่ยาวมากเลยรู้คุณตัวเราว่าเอาคุณมาเจอวันที่วันที่จะมาคุยกันเรื่องที่รู้ตัวตัวที่มาอายาที่รักษาแล้วนะ gbólóhùn kan tó ń fẹ́ńtà bóyá ọba ní oògùn kan tó lójú méjì màláìka kú gbogbo ọmọ ìdílé kú yóò mọ ní gbogbo ọmọ tó sì yẹ wọn náà wà sá gbogbo tó ní ìtọ́gbọ́ kẹtẹ gbogbo kúnnù ìkúléwé yóò kúléwé yọ̀ọ́ta ti lágbàá tó ní ìwé ẹ̀ náà ló ní ẹ̀mí wọ bẹ́tà òwò ẹ̀ fi pàbó òní bá náà. ọlọ́wọ́ bá ní sọlá ní owó ẹ̀mí kọ̀ọ̀kan ẹ̀ náà ní ìwé ìwúlò. ìlànà ìwọ̀n ti sáfì àwọn tó ń wáyé lé. ومن نزلت بساءة المنايا olùnàbíyà ìlú wọn. Àlèmọ́tò bá bò ọ̀pọ̀ ìlú náà ti dá ìlú Fàlẹ́ ìtàkùn ìbádá bá a balẹ̀ lẹ́rù tó ti pé nígbà tí wọ́n bá dé oṣù màlúù pé òsì oṣù ti bára รู้เดียวตัวบ้านน่ะต้องทำมันต้องไปดูตัวบ้านนะไม่ใช่อะไรน้องรู้บ้าน torí tọ́ ọ̀fẹ́ jẹ torí tọ́ ọ̀fẹ́ jẹ òṣùpámá òṣùpá àjọmọ̀ òdodo ọlọ́ni àtọ̀pámá àtọ̀pámá ikú ọ̀kan padà kan bọ̀ ẹ̀ ikú náà ní ọ̀kan bọ̀ ẹ̀ kọ̀ọ̀kan wa tọ́wọ́ wá lè fi bàbá wà bá kú òṣìṣẹ́ ọlọ́fẹ́ kí kó ṣe lára wa ọlọ́fẹ́ kó ṣe kí kó wà délé o lórí sọ́ni sátò lórí òkúta ìlú wọn lọ́wọ́ àlàkọ̀lẹ̀ ṣe yìí. القدير الذي خلق الموت والحياة tọ́lọ́run wa onítọ́lọ́run ló yá ẹni tí nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ ó ti wà wájú rẹ̀ ó wá kó wájú rẹ̀ ó wá gbọ́dọ̀ lọ èyí tó wá jù lọ́wọ́ èyí tó wọ́n lọ wà lọ́wọ́ ìyẹn méjì ni yóò mú ọjọ́ ibú òun fún ni láti ẹ̀sìn gbòdì di ẹni lọ́wọ́ ẹni òun lọ wá gà ọ̀sà máa tẹ̀ lọ́wọ́ ẹ bá tẹ̀ nítorí wá ní ìyẹn tó wá lọ́wọ́ tó ẹgbọ́dọ̀ náà wá tó wà tẹ́lẹ̀ tó ń pọ̀ já kó wá gbọ́dọ̀ lọ. lò ó ti kó lè ti gbé ọ ìyá lù yọ wá rí káàkiri yọba débi kan ebi bẹ lu ọdún mélòó kan mẹ ìbẹ̀rẹ̀ náà ó ti kó lè ta òwúrọ̀ abẹ́ ibẹ̀ wọn padà náà ó ti lè gbé àwọn náà lẹ́wọ̀n tó wá ní kó wá ní bàbá lè jẹ́ tuntun ní àbọ̀ tó wọ́n ti mọ̀ bẹ̀rẹ̀ náà ọ̀gbọ̀n ti tó ti kẹ́kọ̀ọ́ kó lè lè má kó lè kan yóò gbọ́ gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ nígbà tó bá sá kókó sí ọlọ́mọ ó lè jẹ́ àbúrò ya rẹ̀ ká ní ọlọ́wọ́ títí kan ó lè jẹ́ kí bàbá rẹ̀ ká ní ọlọ́wọ́ títí kan ní ọba di pé ọmọ yìí yẹn fún wa báwo lù wọ́n náà ṣe torí ìtẹ̀kàn kọ́ torí pé ìwọ tó ń fẹ́ wáyé náà wọ́n wá transfer rẹ̀ bí ara bàbá rẹ̀. a wọ́n o a rẹ̀ sára bàbá rẹ̀ wọ́n tàǹfà rẹ̀ sára dání bàbá rẹ̀ wá tàǹfà rẹ̀ sára ìyá tó bí ọ. ní wàá ti wé máa lo ìtẹ̀lé ayé bẹ̀rẹ̀ náà lọ. ó tún lo ìlú náà tọ́wá tó yá ó tún wá bọ́ sí alámùtù ìyá ọkọ̀ kẹ́ni alámùtù ìyá ọwọ́ àbọ̀ sí ìtẹ̀lé ìdí ayé eléyìí tó ti lórí ọ̀nà lọ́wọ́ jama eléyìí náà kọ́ pé o eléyìí náà kọ́ ní eléyìí náà kọ́ ló pé o bàbá tó eléyìí àtẹ́bí kan eléyìí ní táwa ń kà lọ èsè tọ́nà wá ja ikú níyà àá ìtajà yìí náà ní ẹgbẹ́ wọn pàdé láyé tó parẹ́ àwọn pé wàmẹ́lẹ̀ àyà tuntun nìyà. Ẹ mẹ́jọ sàn yìí yẹ, èsì ọ́, bàbá kan sọ pé 各老板。 yẹn kúlà eh, láìpẹ́ yóò tó padà kékeré yóò tó padà fẹ̀yìndà kó lọ́dọ̀ wọn yóò tó padà kékeré yóò tó padà fẹ̀yìndà kó lọ́dọ̀ wọn padà kó lọ́dọ̀ wọn. àbáni wọ́tàbù rí nàbí yẹn yóò padà fún wọn léwúrú jẹ yóò padà kékeré yóò padà fún wọn léwúrú jẹ òun fún wọn láti bá náà yóò padà fún wọn léwúrú jẹ o. torí ti ẹlẹ́yìn ọ̀dọ̀ wọn ẹ̀mí ọ̀dọ̀ wọn rẹ̀ kámẹ́jà yóò tàn wá jẹ ayé ìfèsì ti ẹ̀ nìyẹn owó máa tàn yẹn ní ẹ̀ àbáyé ààrí ilé lánàá ó gbá wọn kankan lánàá léèdì tó lọ́wọ́ nìkẹ́rẹ́ ó ti sọ wọ́n lé nílẹ̀ ayé àti àwọn kankan kíláàsì fún ìfúnṣe kẹ́ni pé wọ́n lé àwọn kan lẹ̀ nínú ìdíje ayé náà wàmí ní ágá ti há nínú ìdíje ẹ̀ ẹni tó ga lánàá tó ń sọ lẹ́lẹ́ rẹ̀ ẹni tó sì wà ń bẹ̀ lánàá tó lè gbé lálẹ́ rẹ̀. kámọ́ àjẹbáyé wọn sàn wá àjẹbáyé tó ti ṣe yẹn wá sí tó ti lọ́tọ́ ọkọ̀ tó ikú lòpin ìrìn àjò rẹ láyé. ṣùgbọ́n tọ́ba wọn kú ná wọ́n parí síbẹ̀ yẹnyẹnyá. wọ́n tún padà gbé wa dìde ó ń kálukú ó pẹ̀ ń sàn tá a bá ṣe lọ́ọ̀ọ́ gbogbo ẹni tí ọba wà lìjẹ́nà náà àlìjẹ́nà ta sọ ìlọ́kàn wà bẹ́ẹ̀ ẹni àlìjẹ́nà tó kẹ́ni àlìjẹ́nà wà bẹ́ẹ̀ o àlẹ́bí sọ̀rọ̀ wá wà ní ìpínlẹ̀ àlẹ́bí ní ẹlọ́nà yìí pé àlìjẹ́nà àti kẹ́ni o ìta àbí rọ̀bìkà nítorí olúwarí àwọn nǹkan tó kàn kọ́kọ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ wà ní ọ̀nà ní òkú. iná náà sì ní kágbádùn kágbádùn káyọ̀ tùfẹ̀ láyé bí oṣù wọn náà pọ̀ torí ti eléyìí nígbà wọn kan tọ́lọ́ ọba àlá ọba ọba àlejò ọlá tó bẹ́ẹ̀ sọ fún wa níbi ó ti sọ tọ́jú ọ̀rẹ́ náà wáyà tàbí kàfẹ́yìn náà ọlọ́ọ̀bà àdéhùn ọlọ́tún wá tún mẹ́rin ó tún mẹ́rin tún sí fún wa ó tún ní káàkiri ó mọ̀ àti gbogbo wọn tí wọn náà bá dúró lórí ìlọ náà ń kílà náà ti sọ gbogbo wọn tó bá bẹ́ẹ̀ sí lọ́wọ́ gbọ́dọ̀ sí ní káàkiri gbogbo wọn tó bá bẹ́ẹ̀ tó ní lánàá tó kọ̀ lànà ti sí lọ mà kó wọn náà yìí o mà yìí tó wọn náà ń bọ̀ o ọ̀nà àbáyọ fún gbogbo àwọn nǹkan tó ń bọ̀ lè bá pàdé ọlọ́ọ̀bà àdéhùn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم لهن فيه أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك ló lọ abẹ́rẹ́ wọn fẹ́ẹ́ kọ́ o ìdùnnú kọ́ lọ́dún tó máa láyé bí ikú kọ́ máa ìbànújẹ́ ọ̀tẹ̀lẹ̀ tí ọ̀rẹ́ ọ̀tọ́mọ́tọ̀ ọ̀rẹ́ dájú àwọn ọmọ ọmọ ìgbàgbé fẹ́yàn o pé wa ẹ̀tọ́ bá ti bèrè láàmú ọ̀rẹ́ yóò lòdì pàtàkì o ó ní tọ́ka o ṣùgbọ́n tó bá ti gbọ́ kalẹ̀ ó sì mọ̀ ní ti ara rẹ̀ torí pé tó bá padà wá ṣẹlẹ̀ kò ní wọ́n lọ́dún ìmá ìyẹn ò ní jẹ́ kó àbẹ́ ìgbàgbọ́ rẹ̀ kò sì mà tẹ́lẹ̀ ìgbé nǹkan yóò tẹ̀lé ilé ìgbésẹ̀ kò ní sọ̀dọ́kọ̀ mọ́ wà rọ̀kúrò ẹni àwọn máa ń sáàdà mú ilá ìmàdá ń pàtẹ́ sí ìmà abẹ́rẹ́ ìyẹn lè tí ó wá jáde lẹ́nu rẹ̀ fẹ́ra bẹ́ẹ̀ ni ọlọ́run sọ àwòrán ah, ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a ah, òun là lẹ́bí tó sọ bẹ́ẹ̀ fún àkójọkalẹ̀ táwa náà wáyé àwa àtàwọn ká àjẹmọ láwùjọ àjẹmọ wà papọ̀ ni wà fún pọ̀ tó lé ìlú bá bá yẹ lọ. sí wa láyé á náwó ti ka á yóò kóra wà yóò sì lé díẹ̀ tó máa sákòmọ́ tó máa sọ̀rọ̀ àbíà ìgbà méjì ní lórí ọtí ẹ̀ńgbà mi ẹ̀gbọ́ ẹ̀yìn tẹ̀ lórí. Tẹ̀lé tó ti lè fún àìsàn olúwa nù. Bákan náà, a ti lálẹ́ àti àlàyé. A lálẹ́ àti àlàyé. Àlàáfíà olúwa. Torí ìdílé, ọlọ́ọ̀bà àlejò ó jẹ́ ká mà wípé ní làkúkọ̀ọ́lá. nínú ẹ̀kọ́ ìbàlágà jumla tó kọ̀ bàbí yá ni ọlọ́run fún wa ń bèrò ní ìgbésà máa retí ẹ̀ yóò fẹ́lẹ̀ ọlọ́ni àdánwò rẹ̀ yìí o ọlọ́run tàbí ọ̀rọ̀ náà fún abá ìmọ̀ kótó wọn ni áàdàrẹ̀ tìtọ́ lè nàbí sọ́mọ́ wa wà lè wọ́n sílẹ̀ àwọn ọmọdé ọlọ́run tàbí ọ̀rọ̀ ikú ànábì àtàwọn àjọ rẹ̀ fún pẹ́ tọ́wá nígbàgbọ́ ń gbé lórí dúkìá rẹ̀ yẹn náà ara àdáwò ọlọ́tẹ̀ ń dèrò lórí ẹlùmí ọgọ̀rọ̀ ẹ̀rọ ti fẹ́ ìdíbẹ̀ wọn ọgọ̀rọ̀ ẹ̀rọ ti kíni ló ti fẹ́ ìdíbẹ̀ tó nípa ìrọ̀tàká ẹni tóun náà owó rẹ̀ sáàkó ìwọ́ ọ yẹ kóun náà máa ń ṣe sọ́dákọ̀ kò sí sọ́dákọ̀ ara àdáwò kan yẹn lábala ìfá ìbísẹ̀ ní ìlà bákan náà ìwọ ń jẹ orí mu oún sẹ́kù aládùúgbò rẹ ò rí jẹ kò rí mu àdéhùn kan mi yẹn ti fọ ọlọ́run ọ̀hún ni ó kó kọ́ máa ó sì kọ́ máa rí ààrẹ ìgbẹ́ ilé ìgbẹ́ kó kò wọ́n máa kó kọ́ máa sè é káwọn ọmọ wa máa wá pé jẹ náà ni wọn abẹ́ẹ̀ta ebi tó pamọ́ o ìyàwó akókò kadínà ọwọ́ àtọ́ ka ìlẹ́kùnlé suhadìlá ọwọ́ àtẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kò jiná bọ̀ nípa tó ń gbé òun padà pa wọn lọ bẹ́ẹ̀ sẹ́nu wọn bẹ́ẹ̀ tó wọn tó mọ̀ wọ́n pẹ́ báyìí tó ti lóòrù nínú táwọn ti àwọn ọmọ tó padà wáyé àwọn ọmọ tó mọ́ wọ́n ti ṣe kẹ́lẹ́ wọ́n ti sùn àtúpatọ́ wọ́n sùn ọ̀n palala ó tún sẹ́kù nínú ọlọ́dà ọ̀nà òwò. ọlọ́dà máa dẹ́kọ̀ pẹ̀lú dúkìá yín ọ̀nà àdáwò kẹ́ni ẹ̀yẹ ń tíṣárí yín. ẹni tó lè pa síbẹ̀ òun lẹ́ni tó yọ zàkà nínú owó ẹ̀ òun lẹ́ni tó ṣe sàrà nínú ẹ̀ òun ló rẹ̀ ẹni tó pàṣẹ nìyẹn lábala ti sáré nìyẹn ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé ara àwọn àdánwò èyí tí ó máa lọ lórí àlùmọ́ ìgbàgbọ́ ìyẹn ni èyí tó lọ sọ fún àdúgbò tó bá tó lápọ́ra náà tó wà lára fún wàhálà fún mi lè ní ìlànà ọ̀hún fún wa ní ìlú ìwà náà fún mi ní ìlànà àmúwá àlẹ̀wà àlẹ̀ ààrùn. Abẹ́ẹ̀ta, ọlọ́run bá a lè sọ ọlọ́run. bá dàbí òde o. Wọ́n ti máa ń tòun tẹ́lẹ̀ tí wàá fẹ́ lọ tí bá dùn fẹ́ lọ ẹ ọ̀pọ̀ wá ti à ń ti kà. Ọlọ́run fẹ́ sọ òde ìlú tó wà tó òun ti lákọ̀ọ́ ọ̀run tó wíwá. Àbọ̀ ọ̀gá mi Àdéhùn ni. Ọlọ́run ti sọ òde o. Bọ́lá ń pa á ìyàwó ayé tó ìyá àbàdá pa kú ikú ó lọ àdá òkú dúkìá tó lọ máa lọ́wọ́ kò ní rí padà ìgbà tó ń sọ ọlọ́run tó mọ̀ lọ́wọ́ ẹni tí wọ́n bá ti dé tẹ́lẹ̀ yóò bá ti bá ọ̀pọ̀ ọ̀pọ̀ tó wá olówó rẹ̀ yẹn olùkólókòó olóògbé ni fi yẹn lùgbà ní àbíkalẹ̀ yìí náà tẹ̀ bá ya ìka kẹwàá wò kẹ́ni wọ́n pa òwò lóko kẹ́ni tí wọ́n pa sẹ́yìn lágbọ́dọ̀ àpàdé yìí wọ́n gbà ẹni tó ń gbà tó àbẹ́yìn wà fún wọn pàdọ́ rẹ̀ bẹ́ẹ̀ òun náà wà lọ lọ wọ́n kó wọ́n wá kó ọdún wọn náà jẹ òun náà lọ olùkọ́ ìjà padà fún ọ. torí ti eléyìí kó kálukú wa ọlọ́wọ́ bá àlejò láti sọ ọ́ lẹ̀ ìyẹn lẹ́nu tó bá jẹ́ olùkọ́ náà bá gbọ́ lódodo kò fi ní banújẹ́ pọ̀ ìkọ́ náà ti sọ ọ́ lẹ̀ o ó lè ṣe é ṣe bẹ́ẹ̀ o nínú dúkìá rẹ̀ o olè láwọn ìgbàgbà tẹ́lẹ̀ lánàá ọmọ ìnìmọ́lé mọ́jọ́ yóò bá mi yọ ọkọ̀ àtàkọ̀ bẹ́ẹ̀ náà dé wọn náà máa bẹ́ẹ̀ náà kó àdánwò ló dé òun ọlọ́run ti sọ ọ́ tà kó wọn náà wà lóun ní òun wa. àbáwa ìmáàmù púpọ̀ náà ó láàyè ní pé bí ìtumọ̀ ní pé làbọ̀ òjò náà wà látòkà wà látòkà ìlú náà àwọn ọmọ àdéhùn àdéhùn máa tẹ́ ń bò níbi àwọn dúkìá yín wọ́n ti kí ló fà tó ń tẹ́tí owó ọlọ́run bẹ̀rẹ̀. ó ti máa bẹ̀rẹ̀ bákan náà ó ti ní ìjẹ́ ẹ̀sẹ̀ ní ìgbà mi. ọlọ́run àti ìgbà àkọ́kọ́ pé níbi owó tó pé níbi àdánwò àkọ́kọ́ bẹ̀ níbi tí bá ti ní ìṣẹ̀lẹ̀ ìjẹ̀lá wà sáà ìtàkà ní ìṣàrẹ̀ ẹ̀yìn àdọ́kọ́ sàlàyé lákọ̀ọ́kọ́. àwọn tó jẹ má ìgbékọ́ni lọ́rùn ẹ̀sìn tọ́lọ̀ àti yọ àti jù mẹ́lòmí lọ́wọ́ àti náà tó gbọ́n lẹ̀ tó wàhálà mẹ́lòmí. bákan náà ìfúlá náà níbi wípé ó lè pé ètò ní lánàá kò ní mọ́lẹ̀ nì. àbẹ́ tí ń bá tó rẹ̀ lánàá kọ́ bá pàtó mọ́lẹ̀ nì. ẹ̀rù ẹ̀rù lẹ́m̀bẹ́ inú kan ọ̀sìn níbi sọ̀rọ̀ àwọn tí a gbìyànjú lọ láwọn àti òkúlẹ̀ lórí ti ń sọ̀rọ̀ ìfowópamọ́ amájáde dá táwọn àdúgbò kan tó ti gbọ́ kẹsẹ̀ ẹ̀ ah, á ìfowópamọ́ ajáde lọ́dún ìbí náà tó wọlé bí ẹnì kan yóò lé ní sọ fún yóò lé bí á ah, ẹ̀gbọ́ àwọn àdéhùn tó kú kọ́ ọ̀rọ̀ tó pé kọ̀ọ̀dà bá àwọn lọ́dún wọ́n sàn lọ́ra mọ́tò wọ́n lọ́ra mọ́tò ní bí wọ́n ti pé kó wàá lè ro òjì kó mi lọ́ra yẹ àti gbogbo lóní jẹ́ ọ̀lọ́ náà ní ogun tó ń bò mẹ́lẹ̀ náà gbogbo wọ́n tó tó ọmọ ẹgbẹ́ wọn mọ̀ ọ́kà ní níta tọ́nà fún ọmọ tóbi bẹ́ẹ̀ tó kù sẹ́yẹ yàgbé nínú ogun tó wọ́n tó sàkọlé lórí ọ̀sẹ̀ tó kù mẹ́lẹ̀ sẹ́yẹ yàgbé lórí nínú ogun tó wọ́n tó sàkọlé jẹmọ́ mùsùlùmí ọlọ́ọ̀bà àdìpẹ́lá máa ti bẹ́ẹ̀ èyí ẹ̀rẹ́ àti bísẹ́ẹ̀tì nígbà mi àtọ́ kò ní kéde bẹ́ẹ̀ máa rò pé nìkan ló ti ọ bàyí kọ́ náà bá náà lè mú wa níjọ́ tó ti kéde kọ́ níjọ́ tó ìṣòwò ti da kọ́ níjọ́ táwọn nǹkan ọ̀sẹ̀ ẹ́ ti ní méjì mẹ́ta kọ́ èyí tó bá tẹ̀lẹ̀ sí ọ̀hún náà lọ́nà lè fi lọ́rọ̀ rẹ̀ ní ìgbà lọ́nà ọba àlejò ọ̀la ló ń wá tó bá ti gbà fún ọlọ́run ọba lòún wá ẹnìkan òun náà tó jẹun

ọ̀rọ̀ táà sọ yóò ti pẹ̀ púpọ̀ ọ̀rọ̀ pàtí kó dùn láyé yìí náà ọ̀rẹ́ rẹ̀ ká wá pé ẹ̀kọ́ ní sálá ń lọ pọ̀ tí ká já múra tó ń dákun pọ̀ àìsí ní sáà gbọ́dọ̀ mú ọmọ ẹ̀rọ mi gbọ́dọ̀ mú ọmọ ẹ̀rọ lọ́wọ́ gbọ́dọ̀ mú ọmọ ẹ̀rọ mi náà gbọ́dọ̀ mú ọmọ ẹ̀rọ náà òun àti pọ̀ náà lórí ewu òun náà máa jẹ́ gbọ́dọ̀ mú ọmọ ẹ̀rọ wa ọwọ́ ajá ẹnu pa àbábọ̀ rẹ̀ ti gbọ́dọ̀ mọ̀ fàáyí pọ̀ àfẹ́yìn wọn àti gbọ́dọ̀ lẹ́yìn mọ̀tò gbọ́dọ̀ mọ̀ níjẹ́ gbọ́dọ̀ mọ̀ ibi náà lọ́lẹ̀ kí wọ́n jẹ́ ti ẹ̀gbọ́n náà lọ́dún sàn ní jẹ́bẹ̀ ìtumọ̀ ẹni pé àgùntàn ni mí pé mo bọ̀ ló ṣe fi wá lọ yín ibi tọ́lọ̀ ti fún òun yẹn ibi tó ti jẹ́ ti tàbí pé àti tí wọ́n máa ń tà wọn láwọn máa ń wá lọ́dún sàn ní àtàkùnkàn ní máa ń jà ẹ̀ẹ́dẹ́gbọ́n náà wọ́n bá tó àwọn ọmọ ní káàdì ìfẹ́ lẹ́yìn ọba tó tó ìdúmọ̀ rẹ̀ náà ní pé wọ́n tó ọba ti ṣe bára náà ó sì bára lẹ́yìn tí ọba ti yọ ọlọ́ọ̀ni ti agbára dé ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni tó ń fún wa tí ó máa ṣẹlẹ̀ tó bá wá dé gbogbo ọ̀nà sábàlọ̀ láyà ilé ìta tó bá tó bá kọ́ra tó tó bẹ̀ wò ó fún àtọ́wọ́ àwọn àtọ́wọ́ tí wọ́n ń wáyà dára wọ́n ń kàkọ́ wọ́n. wáyà òye ọ̀wá tó ń sọ̀rọ̀ wòye ìdúgbọ́lọ́ ju ọ̀dọ́ náà wà ní lọ́nà pàrà bí wọn lọ́nà ìjọ pàrà jẹ́ tó láwọn bẹ́ẹ̀ nínú ayé àtúntò bẹ̀rẹ̀ náà kí ló ń sọ pé òṣèlú tẹ̀lé àtúntò bẹ̀rẹ̀ nínú ayé àtúntò ayé àwọn náà ayé àtúntò bẹ̀rẹ̀ náà lọ́nà pàrà jẹ́ káàkiri wọn sọ pé àwọn ọmọ yẹn wo tó ń sọ pé láwọn ló ń jọ ọlọ́ọ̀bà àlejò lásán níbi ayé àtúntò bẹ̀rẹ̀ wípé àwọn ọmọ yẹn ìyó òdì náà máa jẹ́ ti wọn lọ́dọ̀ wọn ọlọ́run rá ọlọ́run sọ fún òdì náà nínú ayé àtọ́tẹ̀ pa àwọn yẹn wọ́n gbà yí ọlọ́run ló fún àwọn ọlọ́run ló ti wọ́n gbà ọlọ́run ọba ló fún wa ọlọ́run ọba yìí náà ló tí ó dùn pààrọ̀ fún yín lọ́dọ̀ ara rẹ̀. torí ìdí eléyìí ọlọ́run lè sọ láńsọ̀ yẹn fún wa ká lè mọ̀ yí pé òun ọlọ́run òun lè máa dán wa wò níbi dúkìá wa ó ti dúkìá ṣáájú níbi ayé àti bí ọ̀tọ̀ ní tó ti ṣáájú níbi ayé àti bí lọ́sibẹ́ kọ́ra ilé ìtàn mú jẹ́ ìyọ̀rọ̀ yẹn. wal amrad amẹ́ríkà bẹ̀lmáwò wal amrad kọ́lọ̀ wọn pa nínú ẹ̀mí tó jẹ́ tẹ́ni nínú àwọn olólùfẹ́ ni ọlọ́run lè gbà nínú wa àdáwò kàníyàn náà ọlọ́run lè gbà ìfọ̀nsẹ̀yàn àdáwò kàníyàn àdáwò kàníyàn náà ẹwà wẹ̀lú mi lẹ́yìn bá dáwò bá bá a yọ sọ àtọ̀ nǹkan mi lọ. Bàdà òbá dé yọ sọ àtọ̀ nǹkan mi ọlọ́run àti ọ̀tá dé ìfọ́ bàdà òwò wa òwò lè ti wá pàmí lè ti wá ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́mọdé wa lọ. Olùkọ́ ká máa fọ́ wo wọ́n ní máa ń sùn níyà. Bílẹ̀ àwọ́dù òníyà bílẹ̀ àwọ́dù. Máa ń sùn níyà bílẹ̀ àwọ́dù òníyà bílẹ̀ àwọ́dù. Ẹni abá tán wò ẹ̀ àgbà lérò tó táwọn yòówù náà bẹ̀ ọ̀rọ̀ ẹni abáti ẹni odò tí ń gbé lọ láàárín náà ó ń dàbí yóò fi tọ́ ọkọ̀ fà á tó tẹ̀ ní ọkọ̀ yẹn ń ọlọ́run lọ. oríṣiríṣi àwọn àdìbá ti pé ìmọ̀ iná ti láyé o oríṣiríṣi àti gbọ́. ìkan bẹ ọ̀kan náà wọn tún ní ọmọ àgbàtà wa lé lórí àwọn àbá wa àti ààbẹ̀ nígbà tí wọ́n mú wa ti dára fún wa. àjọ máa ń kéré wọn wọn pẹ̀lú àbá àtàkùn ìyàwó sílẹ̀ wa. ọmọ òkà ní wọ́n bọ́kà mọ́mọ́fẹ́ ìrẹsì ìdákọ̀ wọn ní wọn láti mọ́ wọn àmàdákọ̀ wọn tó ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nínú gọ́fẹ́ǹtì jẹ́ wọn alọ́wọ́ dé nínú nìyẹn bí àdàbí pẹ̀lú máa ṣe ó lè jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ gbogbo ọ̀nà ọ̀lẹ́dí ẹni mùsùlùmí ni lóòótọ́ àmọ́ ń fẹ́ mọ̀lẹ́ ó ń ṣe fẹ́ mọ̀lẹ́ wọn ọlọ́run kẹ́lẹ́ mi ọlọ́run bá dán wọn kiri ọlọ́run ọlọ́run àárẹ̀ wa dé jama gbogbo àárẹ̀ yìí ṣe lágbára bí làwọn tó ti jọ ń ṣe kùlẹ̀ tẹ́lẹ̀ wọn bá yé pé tọ́ọ̀rọ̀ ní jọ àdúgbò padà tó wà tọ́ọ̀ padà tó wà orí àárẹ̀ tó kù sí i àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ bá ti yé pé ó ń dúró jàmbá bí ṣe ń sọ bẹ́ẹ̀ làárẹ̀ yìí ti lágbára jù bí ṣe ń sọ bẹ́ẹ̀ làárẹ̀ yìí ti lágbára jù gbogbo wọn tí wọ́n gbà pátá wọn wọ́n lè ṣe pátá ni wọ́n ṣe ọ̀gá lò ọmọ tẹ náà láti ṣe yìí bẹ́ẹ̀ àkọ́nà tí wọ́n ń sọ ọ́ wọn. bàtẹ́yìn padà wú ṣùgbọ́n sábà ọmọ wò èmi fúnra mi náà ní ọmọ tí mo lò lórí bọ́ọ̀lù tó ń lò lórí ìmọ̀ dáadáa òun ọ̀dọ̀ èyí táwọn ọmọ wa láti lọ sí òkú wa nílẹ̀ ẹ̀sìn yẹn kódà bí ìdílé wa yóò ká ti di bí mi bí òun yẹn ṣe ń rúdọ́ náà pẹ̀lú wọn láwọn ti kẹ́sì kàkà náà wọn la bí ẹni bẹ́ẹ̀ fún wa lọ kí la bá tó bẹ́ẹ̀ náà ní wípé débí ìgbàlá náà lọ́wọ́ káàkiri tó wá rí gbàlà ọ̀hún jàmọ́ tó wá rí kò wọ́n ní ìdíkú bẹ́ẹ̀ náà ló lè ní tó wá rí sí wípé ọba tí ó ti sọ lọ́wọ́ náà ní bó bá tiẹ̀ padà ọ̀hún sílẹ̀ tẹ́ẹ̀mọ̀ tó ti lè kẹ́lẹ́ kò ní kò fọ́ ọ̀nà lẹ́yìn kò ní kò fọ́ ọ̀nà lẹ́yìn ọ̀nà òfò kẹ́lẹ́ ni ó ṣe eléyìí ni dáhùn ìdúró lẹ́yìn ọlọ́run àbọ̀rọ̀ náà ni o lẹ́yìn ọlọ́run àbọ̀rọ̀ náà ni o kò sí ní kó o lè sá lọ o tó o bá sá lọ sí ká o rò kó o lábàáyọ bẹ́ẹ̀ pẹ̀lú kó o fẹ̀ mà lásán ni o ọlọ́run bá ti sọ́lá lẹ́yìn ọmọ òun ti sọ́ ẹ̀ àtọ́wọ́ ọmọ wa o ẹ má lọ kó o fi wa àtọ́wọ́ ọmọ wa yóò lè máa ẹ̀ ẹ̀ ẹ̀ wá ìfọ̀ àyè láàmú ìtàn wa àdéhùn lè mọ wa o tọ́ bá sì wá olùkọ́ aláwọ̀ àbúṣẹ́ pé kí wọ́n sọ ọ́ lẹ̀ tó bá ti wá àti ti bí àmáyẹ̀dì ẹ̀ka lẹ̀ tó bá wà ọ̀sán kó lè wá kí ni tó fi fèsì ẹ̀ wọ́n ló fi bí àkàlẹ̀ ọlọ́wọ́ ní tí ẹ máa kọ́ látọ̀dọ̀ wa àwọn tá a fún síra ṣáájú yín. kéèsì lọ́dọ̀ wọn nìkan ẹ máa kọ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n gbọ́dọ̀ fún pẹ̀lú ọlọ́wọ́n ọba náà ẹ máa bá pàdé ẹ máa rí tí wọ́n máa fi kàn yín àbá kẹfì rọ́ ọlọ́wọ́n ọba nìkan láti dẹ́gẹ́ni ó tún mú un ní sípa ẹgbẹ́ ẹ máa rí àwọn ìnira tí ó pọ̀ sọ. بالنبي صلى الله عليه وسلم وأمته fúlà ká ojú ẹ̀ ọba tó lẹ́jọ́ ọba tẹ̀sí tọ́tọ̀ wá wà ní ọ̀sẹ̀lẹ̀ ìyẹn náà tí wọ́n ta àbábá tó ló ti sùúrù ni ara àwọn tẹ́ ẹlẹ́yìn máa bá pàdé rẹ̀ àwọn kan ní nínú rẹ̀ náà ẹ̀rí fi kẹ̀yẹ tẹ́ ẹ bá gbọ́rọ̀ tó tẹ̀ lọ́wọ́ nǹkan yóò níyẹn lára ọ̀rọ̀ yẹn ní àbábá tó ìlara sí àá irú sọkúsọ wọlé lẹ́yìn wọ́n ní kẹ̀lẹ́ bákan náà àwọn àṣà tó sọ yí pé náà lè àjọ́rọ̀bù wọ́n ló láyà ìsọ̀kalẹ̀ nítorí ẹ̀ torí pé káàbù fún àjọ́rọ̀bù yìí akọrin ni bí bá tí wọ́n á kọ orí ẹ̀ yáájú nàbí agbọ́nà máa rẹ̀ ọ̀sẹ́lá wà àgbà wò lọ́wọ́ wá gbà lẹ́nu àtàwọn bàbá lẹ́nu wọ́n ní ìnira yìí wá pọ̀ kódà wàlúwàá ti wà lẹ́yìn kò bá kùrẹ́yìn àwọn kò bá wọ́n á máa ń sẹ́lẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wọ́n á máa ń gẹ́gẹ́ bí bá ah, ìyẹn ní láàrin àwọn yóò tún máa gẹ̀gẹ́ mùsùlùmí yóò máa kó àtẹ́lẹ̀ kó ló wá di ilé ọlọ́ọ̀bà ni yọlá ó kó àtẹ́lẹ̀ ní yọ̀dá káàdé ní ogun náà mọ̀tàmẹ́lẹ́dì ló ń mọ̀tìlámà àtàwọn tó wá bàtà láti lọ́ọ́ bàjá wọ́n sọ fún padà pa arákùnrin náà nígbà náà wọ́n ní tùmọ̀ tí gbogbo ẹ̀ lọ èyí tí àwọn àbá àti gbẹnu kò jù àbíkàtọ̀ pé èyí táwọn àbá pọ̀ lórí ẹ̀ wípé ti táyà ń sọ kalẹ̀ eléyìí mẹ́nu sọ ìlú ọdún àti sọ ìlú náà níbi tí ọlọ́ọ̀bà àlejò ọlá tó tó ti yí ànábì sọ́kọ̀ máa rí wọ́n sọ́lá wọ́n ní ànábì kọjá lọ́sọ̀kan Abdullahi ibn Abayi ibn Salul arákùnrin náà kò sí bàbá gbogbo náà bẹ́ẹ̀ pé òun náà lórí àwọn àbẹ̀kọ́ ṣùgbọ́n káàdì gbogbo bàbá yẹn wú yìí tẹ́lẹ̀ ó sì ní ẹnu wọn náà tún àrẹ tààrí gbọ́ ní wípé tẹ́lí ìjà ìlara ọlágbára pọ̀ ìjà ìlara pèlú olùkọ́ wọ òtún mi ọlágbára. jàyẹ́ máa lé o sẹ́rí àtìlẹ́bùn àbáyé wọ́n àgbàsí ọmọ ọ̀pọ̀ ah, bí ẹ̀bá jẹ́ ọmọ orílẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀rọ ya wọn ẹ̀ka pọ̀ nìyí ó pọ̀ ọ̀rọ̀ sọ́kọ̀ dípò pé wọ́n máa bẹ́ tẹ́kì tí wọ́n bẹ́ àwọn ọmọ kódà fún jẹ ọba káàdà ló náà mo ti bá ti ṣe ìgbòho ìjọba yìí sáré mi kà lọ́la ní àwọn èèyàn bẹ̀rẹ̀ pé hasala hafu nìyẹn olóògùn wọn wájà akọ̀lẹ̀ bá pé ìbàjẹ́ ọ parẹ́ ló ìbàjẹ́ bá parẹ́ olùdókòwò tó tún wọn dáwọn ẹni tó máa kálọ́dọ̀ àbíláì fún àbáyé fún ìsàlùmí àwọn ìbátan sọ̀rọ̀ lòun náà padà wá ti pàṣẹ ṣùgbọ́n ìsìlámù rẹ̀ ìdí àárò lè ìsìlámì wá ìbùdọ́ọ̀nù lè kó kúrì ní o ó ti mọ̀ yí pé bó bá ti wọnú islam òun ó lè máa ṣiṣẹ́ wọn ò ní rí wọn ìyèdè mọ́ wọ́n ti máa rùpàdà gánà lòun òun ó sì máa bá nǹkan jẹ́ lórí eléyìí máa bẹ̀rẹ̀ láti yẹ wọn. ṣùgbọ́n ká lọ gbogbo ọlọ́wà ti wà ní àbá òun náà àti bàbá rẹ̀ ò lè dá o ọ̀rọ̀ jẹ́ láti ní àti bàbá jẹ́ náà dá o láti ní abájú ìgbà ló wọ́n là ń ka ọ̀rọ̀ rẹ̀ fún ìwà ẹ̀. òun ò lè mọ̀ bá ti tó o ti òun ò mú jẹ náà bí wọ́n wọ́n kọ́ náà bá ti dé bẹ́ẹ̀. lòwòló lókè ẹrù mọ̀lẹ́ wọ́n mọ̀ ah, wọ́n ọ̀pọ̀jú ṣùgbọ́n ìwà tí ń bẹ náà ọ̀rẹ́ ní kọ́ọ̀rọ̀ ga màgbára sí ìjọba àti ọlọ́wọ́ bá nìkan láwọn wọ̀ tí ọba ti ní ìlú ọlọ́wọ́ bá nìkan láwọn ọlẹ́ kan yóò padà ní wọ́n títà náà tó fi ń pẹ́ tí ọba rí ọ àgbà àbùsà aláwùsà sàlélẹ̀ ṣùgbọ́n bá wọn padà tó fún ọ títà mi ṣé títà náà rí omi sọ ṣé àwọn orúkọ òmìnira èyí àbáwọn ọmọ ọmọ kí náà sọ́kùn yìí ọmọ owó pè ní ìlú náà lò ọmọ kẹ́kẹ́ wọ́n ti yí padà ń ṣe kó fi ẹlẹ́nu tẹ̀gbálásẹ́ wọn sọ délẹ̀ aláṣẹ́wó ti di ìlú ní ọjọ́ ọjọ́ di ọmọ kẹ́kẹ́ ọmọ olóṣó olóṣó ẹ̀rí kọ́ra tó fi díẹ̀ ó tó kúrò ní ẹ̀ ló ti ọmọ ọkọ̀ ẹ̀tọ́ kúrò náà díẹ̀ díẹ̀ náà ó ti ní ọmọ owó pè é àbí yóò láti lọ́wọ́ kúkú ìlú ọ̀gá yẹn tún jáde ní ìdókòwò ọ̀gá yẹn tún jáde ní ìdókòwò ọ̀gá yẹn gbogbo ẹ̀jẹ̀ tún tẹ̀sẹ̀ fọ́tò kẹ́ máa wo fíìmù Yorùbá ẹ̀fọ́ pé àbúlá fún àbájú dùn sàlóòrì ó ń wọnú ìsìláàmù ó sì pa ìsìláàmù yẹn oríṣi eléyìí wọ́n wọ́n náà já àbá táyé ń wọ́ pa àbá àti ọ́ àwọn èèyàn ń wọ́ láti wọ́ sí ó sì pa nǹkan jẹ́ nínú ilé pẹ̀lú ọlọ́run ìwé náà láàrin wọn jẹ́ gẹ́gẹ́ àti kọ́pútà àwọn tẹ́ ká náà wò lélẹ́yìn wọ́n ti gbà táwọn èèyàn ń wọ ìka ìfúnfún ọ̀dàdà báyìí tó wọ́n á ti gbé tó wá tó wọ́n nígbà mí bẹ̀rù ọlọ́run o bẹ̀rù ọlọ́run májẹ̀mú òwúyọ́ mọ̀kọ́lọ́ òwúyọ́ mọ̀kọ́lọ́ òwúyọ́ èyí máa ń ṣe ìwà mùnáfìkì ẹgbẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àtẹ̀dá ìbùnú àbáyé tí wọ́n ń sàánú bẹ́ẹ̀ jọ wọ́n ní kọjá àtẹ̀dá ìbùnú àbáyé tí wọ́n sàánú bí lọ́rọ̀ mọ̀ lálẹ̀ wọ́n náà lẹ́bi kọjá lọ́sọ̀ka níbi tó jòkó pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ kò sí gbàgbá ń gbà yẹn ó jòkó lẹ̀ bá lẹ́bi wáyé àlẹ́ ìfún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sọ́nà فدعاه إلى الله أنا توافقي أنا توافقي أنا توافقي بكل جدال من فدعاه إلى الله تعالى أنا جبت سورة الركوع أنا أقوى قوم الظلم فقال أصحابي فإن كان ما تقول حقا فأقول أنتم تقولون فلا تقولن لي فجاهدوا تقول ما قفت أقول أنتم إذا ما أقول لهم àdébìdì báyìí báwọn wọ́n pàkúta sọ́rọ̀ táǹtọ́ táǹtọ́ wọ́n yìí yọ tẹ̀rẹ̀ báyìí lẹ́nà gbà mí tẹ́ bá ń sọ àwọn ọ̀gá lọ́wọ́ tẹ́lẹ̀ náà bá ń tẹ́lẹ̀ lọ́wọ́ wọ́n kàn tó ti gbá bùrù wá ìwọ ní rárá àdátọ̀ tó parí sí wá ní lẹ́sẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá gbọ́ ní kílá ẹ̀sán ni dákùnjá sọ̀rọ̀ ní kárẹ́ ọ̀rọ̀ súnà kan ló sọ fún ọ súnà pẹ̀lẹ́ fún wọn láǹfààní kan lọ sálà ẹ̀sán ọ wọn wà fún àjẹmọ́ ọlọ́wọ́ ní jẹ́ kó ní ìmọ̀lódé àwọn èèyàn àbí kọ́ bá wọn kẹ́kẹ́ jẹ́ gba àwọn ọmọ òsì àwọn tí òun sí àwọn tó wà sí àbá wọn tó wọn sí àbá wọn abẹ́ni gbogbo tí wọn kò lè rí ìjà àwọn èèyàn lẹ́bi òun ni wọn lọ lè fojú sọ láti lè bá wọn sọ̀rọ̀ láti lè fọ́ ìsìn máa ìsìn wọn bẹ́ẹ̀ náà ni àbúrò àbúrò àbáyé fún sàlódò

bó ti sọ̀rọ̀ ìtọ́wà ìyàwó mùsùlùmí kọ̀ọ̀kan táwọn náà wà bẹ́ẹ̀ bí àbáwa àbíláàbọ̀mọ̀ ọ̀wà àtàwọn yíyan á gbogbo bá bẹ̀rẹ̀ sí ní pariwo ògbó bẹ̀rẹ̀ sí lókè pàṣípọ̀ kàánú ló kábù ọ̀rẹ́ sábẹ́ ti wàhálà láàrin wa àtàwọn mùsùlùmí náà tó wà bẹ́ẹ̀ náà tí àwọn òbí náà sọ̀kọ́ ti àbíláàbọ̀ náà bá yí bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀sábẹ́ dáró àdébìnrin wa ti dúró àdébí ò lè lọ ọdún ìgbàgbọ́ àwọn èèyàn lọ rẹ̀ wọ́n ń jà títọ́lọ́ mọ́lá ń ṣe ló pàdé ẹ ló ń jà àdébí sáwọ̀ mọ́ títà àdébí ti lọ jọ náà òun náà ni àbáwa bẹ́ẹ̀ òun lọ́rẹ̀ jọ náà títà àdébí lọ fún un pàtàkì wà lọ bẹ́ẹ̀ àdébí wà lọ sọ sílẹ̀ fún sáàdì wọn sọ pé àbúrò àdébí ó ti dùn ẹ̀ àdìsí ní àkàyè pé a máa bá pàdé nínú ọ̀rọ̀ ọ̀bá kù dé gbogbo ọ̀bá kù dé lẹ́nu dédé ọmọ bá ọ̀rọ̀ ọ̀bá kù dé ọmọ bá ọmọ bá pàdé náà wọ́n ti lọ́wọ́ kù dé. wọ́n máa ń fa àwọn kan ní kẹfẹ́ ní ìlú mọ́tà náà tí wọ́n sọ sáà nẹ́bí ìjókòó tó pa nẹ́bí náà wọ́n pè lákọrin wọ́n pè ní wéré gbogbo oríṣi tí wọ́n sọ sáà nẹ́bí nígbà náà. wàá ń tẹ́sí ìhun náà ti sọ pé wà ní ohun àsọtẹ́lẹ̀ kì í parọ́ àwọn àti àwọn àti àwọn àti gbọ́dọ̀ fi sí àmáyà rẹ̀ kalẹ̀ ọlọ́pàá ti dára ọlọ́pàá kẹ́ àbáwá kan ọ̀rẹ́ wa alájọsí wa ọlọ́pàá fún mi wọn lọ́hà pọ̀ tí wọ́n fi ń dábàá kẹ́lẹ́ kẹ́lẹ́ tó ti káfí mọ̀ lọ́dọ̀ dábàá kẹ́lẹ́ fa sọ́ọ̀tùrẹ̀ náà ṣe rádé àdìmọ́ ìwà tá a ti lọ wà ní ilé ẹ̀kọ́ kan ilé ìwé yẹn sí àwọn mọ́tẹ́ẹ̀tì sí náà ẹni náà burú mọ́ púpọ̀ kéde pé púpà ẹ̀ náà tí ò bá burú sí ẹ̀ náà àwọn tí àwọn ọmọdé burú pé o torí pé tá a bá ń lóye ẹ̀kọ́ pẹ̀lú owó burú náà kéde pé ẹjọ́ wà ní ipò yẹn náà wọ́n lọ bẹ̀ púpọ̀ ẹjọ́ tó wà ní ipò yẹn kò ì sábà fi ọ̀pọ̀lọpọ̀ àtọ́ wà fẹ́ gba àwọn ìsábà kọ́kọ́ lóye ọ̀rọ̀ dáadáa àbẹ̀tẹ́ ẹ bá fún mi lóye lẹ̀ yí pé tí ò bá lè náà báyẹn ẹ̀ka ò ní tó gbọ́dọ̀ tó máa tẹ́lẹ̀ tó yẹ. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀

bẹ́ẹ̀ bá lọ́wọ́ rẹ̀ kọ́ káyìn lábùkù rẹ̀ tẹ̀lé ẹ̀ máa ṣe àmọ́ òun tó kú lé òun ti wá sọ fún ẹ̀mí ẹ̀ kò pé kéde ẹ̀ tí wọ́n ti fi fún kó lè fi o á olóhùn ti nínú wọ́n lè fi fún wọn ní pé ẹni bá fún ọmọ àwọn tó ń yà á ní kó lè fi lọ olóhùn wa sọ fún ẹ̀mí pé ẹni kan fún yà á fi èyí bínú ẹ ọ̀rẹ́ gbọ́dọ̀ yé wọ́n làwọn ń gbọ́ mọ́bìlì olùwà ní òkú bí ẹ̀ tí máa dán gbogbo lọ́rọ̀ tó kẹ́ ní olè bìí ẹnì kan ti bí àgbà nínú ètò ti tòrò yìí náà yẹ wọ́n á ti tú ọ̀lẹ́ sọ wọn tó lè tẹ́kẹ́ tó lè tẹ̀lé àbùkù mi yẹn ọ̀nà ọ̀hún àdìgbò láti sọ ọ́ lẹ̀ nígbà tí kò yọ̀ wọ́n wá yọ̀ wọ́n wá níbi dúkìá wa níbi ẹ̀mí wa á máa gbọ́ wọn sí abẹ́rẹ́ ẹ̀ ẹ̀ka táwọn èèyàn wá dáadáa wọ́n sára káwọn máa sàbí ti àwọn nínú Islam ìwọ́n kàlá ń gbọ́ sí lánàá sí wọn pé wọ́n ti ná bàbá ẹ̀ nígbà tí wọ́n ni wọ́n ti ná bàbá ẹ̀ nígbà láti tó wọ́n lọ sí láti tó wọ́n já ní ọ̀dà ọ̀dà lẹ́wọ̀ ó sì dá kọ́sí jẹ́ sí kọ́sí láti tẹ̀wá ní ìjọba ta wá tó ti tó wá fẹ́ báyìí pé ìgbà yẹn tẹ̀lé àwọn táwọn àbí àwọn ìjọba tẹ̀lé pẹ̀lú àgbọ́ ẹni tí pèsè kẹsẹ̀lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí káàkiri káàkiri bí ó ti máa rí lẹ́yìn rẹ̀ ẹsẹ̀ sùúrù ẹ̀ mẹ́jà ọlọ́ọ̀tún tó kún iná tẹ́lẹ̀ ní ẹ máa kọ́ owó sí lọ́dọ̀ àwọn tó tẹ̀sẹ̀ kí ni òkú náà kọ́ owó sí àmì náà ó ti sẹ́ ẹ̀ máa gbọ́ mọ́ ọ̀sẹ̀ lẹ́nu wọn láti lè fi hàn yí pé àníṣẹ́ àwọn tó ti àmì náà torí ìdí ọlọ́run wá ní sọ́dún tó sọ̀kọ́ wa láti dúró láti tẹ̀lé ọlọ́run wa. àbáwa ìbìnrin náà ti àṣẹ yìí wọ́n fún àwọn nǹkan mẹ́ta kan wá níbi pẹ̀lú pẹ̀lú òkú ọlọ́run àti àdìsọ́ òkú wa wọlé lábẹ́ àyà yìí pẹ̀lú òkú ọlọ́run kọ́ ọlọ́run ti ká jù ọ lálẹ́ ìdí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn láti kọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wa lọ́la kábí àfihàn wá nínú bàlá àtẹ́síta ni wọ́n àfihàn wá nínú bàlá àtẹ́síta ni wọ́n.